fẹ́ olúwa wa ń fìbò kún sí i ṣé nínú àdìsá nàbọ Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam anabi ti láyé wa ó ló ń jẹ èèyàn méjì a máa tó èèyàn mẹ́ta ó ń jẹ èèyàn mẹ́ta ó lè tó èèyàn mẹ́rin bẹ́ẹ̀ lolúwa ẹlẹ́dàá wa máa ń bóyàn láṣìírí ní ìgbà tó bá ti jẹ́ pé ìwọ fúnra ara rẹ ọ̀la wàhálà bó marhaba ẹ̀rọ ẹ̀pẹ̀lẹ̀ nígbà tó ti pé ìwọ fúnra ara rẹ ọ̀la wàhálà bọ́ra rẹ lọ́rùn oúnjẹ èèyàn kan yóò tó èèyàn méjì tèèyàn méjì yóò tó èèyàn mẹ́ta tèèyàn mẹ́ta yóò tó èèyàn mẹ́rin wàhálà ìkùn sẹ́yìn eléyìí túmọ̀ sí wípé pẹ̀lú ẹlẹ́dàá bá ti bòyàn láti rí débì kan téèyàn sì níṣẹ́ débì kan tí èsì pé o ti lówó lọ tábúà o lè bọ́ra rẹ o lè bọ́yàwó rẹ fẹ́yàwó a sì ti mà wípé ọkọ ìyàwó ti ń fẹ́yàwó kò fẹ́yàwó sí bàbá rẹ̀ lọ́rùn kò sì fẹ́yàwó sí ìyá rẹ̀ lọ́rùn lódodo ọbẹ̀ nù kẹtí ẹ̀kọ́ ẹ̀sìn Islam fi kọ́ wa ike tó bá ṣe é ṣe kọjá pé bàbá wa àwọn ni wọ́n fẹ́yàwó fún wa bàbá nígbà tí a ti rí i pé ọmọ yín ó tóbìnrin ní ẹ fẹ́yàwó fún eléyìí ń bẹ nínú ojúṣe tó yẹ kẹ́ ẹ ṣe fún ọmọ yín a dúpẹ́ fún Allah ọba tó ń ràn yín lọ́wọ́ lórí àti jẹ́ ẹni tó ṣagbátẹrù bẹ́ẹ̀ fún ọmọ yín abẹ Allah kó fi àlékún bùkún sí nǹkan tó fún yín kó fi àlékún àgbéga kó fi san yín lẹ́san. anábì ní fa innahu aghabbu lil basar kéèyàn fẹ́yàwó òun náà lọ rẹ ojú èèyàn lẹ́jù èèyàn ní máa wo kú wọ̀ ọ́ ìwọ́kú oníríyàn kó múyàn nígbà tó ṣe pé ìyàwó ni wọ́n fẹ́ kí lọ fẹ́ lára àwọn obìnrin tó ń rí yẹn tó ṣe pé tó ọba níyàwó kò sí lára ìyàwó rẹ ẹ̀yin kú ti mà pàdébí sallallahu alaihi wa sallam ọ̀làyé wa pé ńgbà tá a bá jáde tá a bá rí obìnrin kan báyọ̀ obìnrin yìí rírí tá a rí ó fẹ́ wá. ọfẹ́ ṣe wá bákàbákàn alábi padà sílé kọ́ lọ báyàwó torí pé gbogbo ń tó orí lára rẹ̀ tọrọ rẹ̀ fẹ́ fi ṣe bákàbákàn gbogbo orú rẹ̀ náà lọ wà lára ìyàwó rẹ̀ èyí níyàwó kéèyàn máa èyí níyàwó èyí sì níyàwó máa ṣèṣekúṣe kọ́ máa pàtiwádà sáì ẹnì pé àwọn tó níyàwó wọn yẹ rírun kùnrin àwọn tó níyàwó wọn máa ń jẹ́ ní àpọ́nlé àwọn tó níyàwó wọn máa ń jẹ́ ní àgbéga láwùjọ ojú tí wọn fi ń wù ọ ọgbà ni wọn fi máa wù ọ má nítorí pé o ti dẹni àpọ́nlé o ti dàbí tẹ́lẹ̀ wọn máa kí ọ dáńfó level ni pé báwo ni ẹ kú sí àná ní báyìí wọn máa pé ilé ńkọ́ eléyìí túmọ̀ sí pé àgbéga ti bọ̀ ọ́ adúpẹ́ fún Allah ẹni tó níyàwó wọ́n máa ń rẹ ojú wọn sílẹ̀ wọn kì í wọ̀wọ̀ kú wọ̀ á ń bọ́sibọ́sí pé wọ́n ṣẹ̀ṣẹ̀ kúṣẹ̀ wa ahsanu lil farj bẹ́ẹ̀ ni ìyàwó àwọn ló múni sọ abẹ́ ní dájú ìyàwó àwọn ló múni sọ abẹ́ ní dájú téèyàn bá ti ní ìyàwó kò ní máa ṣẹ̀ṣẹ̀ kúṣẹ̀ eléyìí tó wọ́pọ̀ nù ọ́ yàtọ̀ sáwọn ẹni tó ṣe pé nǹkan dá láàmú àwọn ẹni tó ṣe pé àwọn ọ̀gbádùn tó ti pé wọ́n níyàwó àlétún pọ́ńtà tó ti pé wọ́n níyàwó ìṣekúṣe wọn tó bá fẹ́ gbé sábẹ́ rẹ́kọ́nà iye rẹ́kọ́dù tí wọ́n kọ yọ pọ̀ rẹ́gẹ́dẹ́ lórí ẹ̀ abẹ́ Allah wọ́n fi ranù sàdánwò fáwa. anábì sallallahu alaihi wa wọn alẹ́ tí o bá ti lágbára láti fẹ́yàwó nǹkan tó kù tó wọn máa ṣe ni kó máa ṣe siyam nítorí pé siyam tó bá ṣe fa innahu lahu wija òun náà ni nǹkan tó ṣe pé yóò kọ́ níjànú níṣẹ́ lọ́rọ̀ rẹ̀ ọ̀dà bíi tẹni tí wọ́n tẹ̀ lọ́dà òní wára nù òní ṣèrà nù lórí ẹ̀ ló ṣe jẹ́ pé ẹ rí i pé àwọn ọ̀dọ́ wa alhamdulilayi pàápàá jùlọ àwọn ọ̀dọ́ mùsùlùmí wọ́n gbọ́ eléyìí wọ́n tẹ̀lé wọ́n gbọ́ eléyìí wọ́n fi ṣe wa o pàìmọ́ inú wọn máa bú nínú wa pé ṣé ìyàwó wa lọ́rọ̀ tiẹ̀ kàn wọ́n tó ti rí iṣẹ́ gidi ṣé ìyàwó lọ́yẹ kọ́ lọ fẹ́ kòkòrò jowójowó ìwọ́n tó ṣe pé iṣẹ́ tó ń ṣe o tí ì ṣe débi kan kó kówó jọ àmọ́ àwọn máa sọ yìí pé ẹ fà wọ́n lẹ̀ bẹ́ẹ̀ ti ṣe báwọn ìyàwó táwọn fẹ́ náà ní tó pé àwọn nítorí pé káwọn níyàwó ó pé àwọn ju kí àwọn ọmọ ṣèṣekúṣe lọ káwọn níyàwó ó pé àwọn ju káwọn ọmọ wòwò kú orinrin kúrin lọ ètí ọ̀padà wàá já sí ìṣekúṣe irú àwọn wọ̀nyẹn abẹ́ Allah kọjá kí irú wọn tún pọ̀ láwùjọ wa látàrí pé àwọn ọ̀dọ́ mùsùlùmí fẹ́yàwó náà lẹ́sẹ̀ tí dínkù ìbàjẹ́ dínkù láwùjọ wa àwọn ọmọ táwọn obìnrin ń bí wọ́n rí àwọn ọkùnrin kan sọ pé yìí ni àwọn bàbá wọn náà sì sọ pé àwọn ọmọ ìsọmọ àwọn adúpẹ́ fún Allah òòrè ńlá lélẹ́yìí nígbà táwọn kan sì ń bẹ nínú àwọn ọ̀dọ́ wa tó sì pé àwọn kan dábàá dànù ni ọ̀dọ́ lọ́kùnrin àti ọ̀dọ́ lóbìnrin wọ́n ń dábàá dànù lágbàáyé pé òmí nù wa ọ ń sọ wípé ohun ò tí ì fẹ́ fẹ́yàwó látàrí àwọn àwáwí àwọn àhesọ tí ò nítumọ̀ eléyìí tó ṣe pé tó bá pè ní bàbá tiẹ̀ ń dúró dè kó tó di pé bàbá rẹ fẹ́ ya rẹ ohun tó dájú òní pé bí wọ́n tiẹ̀ bí ọ òní dàgbà tó bó ṣe dàgbà lónìí bàbá rẹ ti fẹ́ ya rẹ láti ìgbà tí bàbá rẹ tó ti wà lọ́mọ ogún ọdún ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ìwọ ní ìsìn o ti lé lọ́gbọ̀n ọdún o kùnà láti fẹ́yàwó ọwọ́ á sọ pé nǹkan ò tí ì sẹ́nu rí fún ọ nígbà tó sì jẹ́ pé ọ̀ ń jẹun ọ̀ ń pààrọ̀ aṣọ sọ́rùn ó sì ń rówó láti fi máa sọ̀sìpíráìbù lórí sẹ́ẹ̀tì rẹ pé ìwọ náà ra data subhanallahi alazim àmọ́ ọ̀fẹ́ fẹ́yàwó tọmọ kí nǹkan sí ọ nítorí sì dájú ní pé pẹ̀lú ti sí ọ tábà gbé ọ lọ sọ́sìpítì wọn ní orógùn ló fọ́ àbí màmá tó pé ọmọ kéré ọmọ tó ti wọ ọdún mẹ́rìndínlọ́gbọ̀n màmá wa lọ́mọ kéré kò tí ì tó lọ ilé ọkọ tí ìbá ṣe pé àwọn ọmọ àwòyí ń kájú tó sì yẹ kí wọ́n máa dábọ̀ ọkọ àwa wo màmá sọ́mọ ọmọ tó ti wà lọ́mọ ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n twenty five years ìyá ti ń sọ fọmọ fọ pé ọmọ kéré ìyá yìí ṣẹ̀ṣẹ̀ dé ọmọ ọdún méjìlélógójì tá a bá yọ ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n kúrò nínú ogójì ọdún lé méjì á rí i pé ń dájú òun ni pé ìyá yìí láti ìgbà tó ti wà níbi ọmọ ọdún mẹ́tàdínlógún ló ti bímọ yìí ó sì lọ lé ọkọ ni kò ságbèrè oyún ọ̀gá máa lára lọ lọmọ tẹ̀ ṣe kéré ó dájú pé ńgbà tí wàá wà tọ́ wà lọ́mọ ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ó ti bímọ kẹta kẹrin alábòsí lọ́pọ̀lọpọ̀. wọ́n sọ pé ọmọ tiẹ̀ kéré ọwọ́ adadúró de ranù wọ́n sọ pé ọmọ tiẹ̀ kéré ọdadúró de régbè wọ́n sọ pé ọmọ tiẹ̀ kéré ọdadúró de ìgbà tó mọ́ kórìíra àti lọ́lé ọkọ kẹlà táwọn ọmọ yín lẹ́yìn náà bá ti mọ̀ pé wọ́n tó kó ọmọbìnrin tó tó lọ́lé ọkọ ẹ má lọ wọn lára o ẹnì kí ọ̀pọ̀lọpọ̀ lọ́lé ọkọ lónìí ìgbà tó ń délé ọkọ ọdún mẹ́wàá gbáko lóbìnrin yìí ṣe kó tó lóyún tẹmọ pé àdánwò kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni ọ̀dà tọmọ bá wá tọ́gbọ̀n ọdún kó tó lọ lé ọkọ tádánwò kò ní tètè lóyún bá ṣẹlẹ̀ sí ńkọ́ tọmọ ogójì ọdún ní ọ̀sẹ̀sẹ̀ lóyún àkọ́kọ́ tó bá ti tètè lọ tírú àdánwò bẹ́ẹ̀ bá ń bẹ fún yóò tètè hàn sí wa lásìkò ó sì tètè máa wá tọ́jú fún nǹkan tí ń ṣe títí tó lu ẹlẹ́dàá ó fi gbàdúrà torí ẹ̀ ká má tara ara jẹ́ o kama tara wa jẹ ọmọ tó ló kéré láti lọlé ọkọ inú ò kéré láti gbóyún ẹyẹ wálé o irú wọn tẹyẹ kó wọn máa bẹ̀ wá irú wọn tẹyẹ kó wọn máa tọrọ lọ́dọ̀ apá afẹfẹ ọmọ yín àwa aláwọ̀ afẹsẹ̀ lùsẹ̀ àtìyá àti bàbá àwa máa wá bàbá ọmọ tó bá ní koyún bọ ọmọ ń kùn á lọ wá wọn kàn pé ẹ dákun ẹjọ́ máa yóò gbóyún yìí ẹwọn kí lẹ́yìn àpọ́nlé ẹ̀tẹ́ lọ́dà torí di eléyìí báyìí ọ̀dọ̀ wa àwọn ọmọ wa àwọn èyí tó ṣe wípé wọ́n ń fẹ́ yàwó ìyàwó ni wọ́n fẹ́ fẹ́ ríran lọ́wọ́ ló yẹ ká ràn wọ́n lọ́wọ́ kìí ṣe kọjá pàwọ́ la gbégi dínà wọn làwa sọra wa dòkúta fún pé kí ọmọ kó ní ọkọ nítorí pé tẹ bá sọra dòkúta bẹ́ẹ̀ àwọn ọmọ àwọn wọnà mi eléyìí tó ṣe wípé wọnà láti gbọ́ bùkátà wọn wá lè Allah ó lè Muhammad. sallallahu alayhi wa alayhi wa sallam tàti ẹ̀bùkátà ká lówó náà ní kó tó di pa afẹ́yàwó tó bá ti ní tó fi bọ́ obìnrin tó ní tó fi máa gbọ́ bùkátà rẹ̀ òun náà ti tó láti mọ ọ̀fẹ́yàwó fàhábí òun náà lóbìnrin múra rẹ̀ wá fànàbì sallallahu alayhi wa alayhi wa sallam pé mo fira mi fún wa nàbì ilé ìjẹta nàbì nìkan yàtọ̀ sáwà ló ń mà àwọn àzọgbé al-ulama warathatul anbiya lẹ́yìn ìjọgbọ́n àwọn ànàbì obìnrin kan wá wá ó lòun fi rún fún ọ kó lè di ìyàwó rẹ torí kò sì wọ làdẹ́bì tàdẹ́bì lélẹ́yẹ pé tóbìnrin kan bá múra rẹ wá tọ́sọ pé òun fi rún fànẹ́bì ó di ìyàwó fànẹ́bì tó bá wù ànẹ́bì láti fẹ́ àmọ́ tí ó bá wù ànẹ́bì sallallahu alaihi wasallam láti fẹ́ ẹlòmíì ni ó yà fẹ́ gbàdárábìnrin yìí sọ fànẹ́bì pé mo fi ra mi fún ọ ànẹ́bì wá wò ànẹ́bì bá tún gbórí sílẹ̀ sábẹ́ kan wá fura pé kò wù ànẹ́bì torí ó bá sì bọ̀ wọ́n ní ẹnu nìfà wà ló bá sọ bá anabi sọlá àti sọlá tí ò bá wù yóò wù èmi o anabi sọlá àti sọlá ní kí ló ní tó fi fẹ́ ó ní ìbora tí ń bẹ láàrùn yìí ni àbí ìlọ́dì tí ń bẹ ń dèmí yìí wọ́n sọ pé ìlọ́dì rẹ tó o bá fi fún yìí kí ló kù tó tó fi bòdì tó o bá sì gé sí méjì kò lè kọ́ lọ́ọ́ lé kọ́ lọ́ọ́ wo kí ló ní arákùnrin lọ títí kò rí nǹkan kan mú wa wọ́n ní iltamis walaw khataman min hadid wá nǹkan kan wá kódà kó sòrò kárin tonti kóòrù kárin òrùka ṣẹpọnì anábì fi ṣàpèjúwe ni wípé nǹkan tó kéré lówó jù ntọ́ ya pọ́ǹtọ́jù lọ́wọ́ wa kò rí nǹkan kan mú wa títí tá nàbì sallallahu alaihi wasallam fi wá sọ pé sọ ọhán kankan náà alukur'an sọ ọmọ kankan náà alukur'an ó ní bẹ́ẹ̀ ni sọ ọmọ kéèyàn àbọ̀ ha ó lòun ha anábì kọ́ ni yá yà báyìí ankahtukaha bima ma'aka min al-Qur'an ń ti bẹ pẹ̀lú rẹ̀ nínú al-Qur'an mo fi fún ọ. ẹnìkan wá béèrè pé ẹni man istata'a minkum al-ba'ata falyatazawwaj ẹnikẹ́ni tó bá lè bóbìnrin lò tó sì lè gbẹ́rù rẹ̀ kó fẹ́yàwó kí leléyìí ní yàtọ̀ sí kó lè bóbìnrin lò tó fi lè gbẹ́rù obìnrin ẹni ò rí nǹkan fi ṣe sọ̀dá kí ló ní tí fi fọ́bìnrin bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ lábẹ́ nù o lè má lówó lọ́wọ́ bil fi'l àmọ́ kó o ní bil quwwa o lówó lọ́wọ́ lódodo ṣùgbọ́n o lè ní o lè ní o fọmọ fún ọ báwo ló ṣe ní báwo ló ṣe lè ní ǹjẹ́ yìí máa ń pè gbéyàwó ọ̀nbẹ́nu sábàbí tó ló wá máa ń fi sílẹ̀ fún arzikì fáwọn ẹ̀dá rẹ̀ ìgbéyàwó ọ̀nbẹ́nu sábàbí tó ló wá máa fi rọ̀yàn lọ́rọ̀ ìgbà ń dágbé níwọ̀n dánfó ó lè má kàn ọ́ pé kọ́ wá gàrí mu kọ́ wá gàrí mu kọ́ má rí kólékólé fi sí kọ́ wá gàrí mu kọ́ má rí ṣúgà fi sí ohunkóhun ló lè fi gbẹ́mí rẹ̀ róńgbà tó jẹ́ wọ̀ nìkan ní kété tó bá ti di pé o níyàwó ó rí pé gbìyànjú ní gbogbo ọ̀nà kọ́nà láti rí pé ọwọ́ sẹ́sẹ̀ òní jókòó kalẹ̀ tẹ́tẹ́rẹ́ Allahu wàá fi bùkún sí iṣẹ́ ń wọn náà padà dẹni tí ń rí ṣe wọn náà padà dẹni tí ń ní wọn náà padà dẹni tí ń lé ná nítorí pé fil harakati baraka nígbà tó o bá ti jókòó sójú kan náà tó ń gbéṣẹ́ Allahu fi bùkún sínú sẹ́ǹsì rẹ̀ torí ẹ̀ ló ṣe jẹ́ pé sàhábẹ́ yìí lẹ́yìn ìgbà tó fẹ́ yàwó tán kò sí tàbí ṣùgbọ́n pé kò ní jókòó ìdúró ò sí má ìbẹ̀rẹ̀ ò sí má ó ti gbọ́ ọdún mi báyìí bẹ́ẹ̀ náà lọ̀rọ̀ gbogbo ẹni tó fẹ́ yàwó ó tẹ́rù táwa joko kalẹ̀ tó máa sùn látàárọ̀ títí dago mẹ́rin ìyàwó ọmọ wò ọ̀ràn pé kí ni ẹ̀mí lọ bí sẹ́nu ìsọnù rẹ ti pọ̀ ẹ bá ṣe ní kó máa sọ lẹ́nu náà nù nítorí pé kò lè bá àmójútó sẹ́ nítorí kò lè bá àjọkọ gidi torí kò lè bá àjí àpèjúwe dáadáa fáwọn ọmọ míì táwọn náà tó fẹ́ fẹ́ yà o torí ẹ̀ Olúwa ẹlẹ́dàá wa ó ní o àìní kò ní kẹ́ má fẹ́ yà o iyakunu fuqara yughnihim الله من فضله والله واسع alim lẹ́ni tó fẹ́ yà wò tó bá já láìní ẹ má ti torí àìní yín ká ẹlẹ́ni fẹ́ yà wò nítorí pé owó náà ni wọ́n fi ń wá zìnà ìyàwó ni kí wọ́n fẹ́ nítorí wọ́n máa tàtàrà ìyàwó soríire wọ́n máa tàtàrà zìnà sórí ibú wọn àbí bàbá ńlá kú pé nítorí zìnà eléyìí tó ṣe ló fi rí gbogbo akójọ lónìí wọn bí bàbá ńlá kó ẹnìkan dábẹ́ nítorí tí wọ́n bá rí wọ́n pè wọn ò lè rá wa pè wọn ò sì lè rẹ́lòmíì náà pè nítorí wípé dáadáa ló máa ń pe dáadáa wá ìdí tí kálukú fi wá lónìí ẹ sì rí ní ìgbà tí àwọn èèyàn bá ti gbìyànjú pé ti Allahu la fẹ́ ṣe tànàbì sallallahu alayhi wa sallam la fẹ́ tẹ̀lé olúwa ràn yín lọ́wọ́ olúwa gbé yín lọ́wọ́ sókè ìwọ gan ò ní ma níbo ni bíbò àṣírí náà ti wá torí àdúpẹ́ fún Allah ẹ̀rí zina tẹ́ rí yẹn tẹ́ bá ti torí pẹ́ lówó tẹ́ ń ṣe zina tẹ́ ti torí pẹ́ lówó tẹ́ ń ṣe zina aburú ọ̀sẹ̀lẹ̀ o aburú ọ̀sẹ̀lẹ̀ ìwọ màmá tó tá a tó ṣe wípé wọ́n lẹ̀ mọ́ àwọn kan àwọn yẹ àwọn nìkan ọlọ́ọ̀bá wàláhi mùsíbà ó dàbí màmá kan ní ọwọ́ méje ẹ bá ń bá ọkọ mi sọ̀rọ̀ kó máa sojúṣe lórí àwọn ọmọ wá bi ọkọ léèrè wọ́n ní ìyàwó yín lọ́wọ́ ayé o ó ní kí ẹ máa sojúṣe lórí àwọn ọmọ ó ló ti jẹ́ olùwọ́n máa bà sírí wá ní wọ́n ní ẹ̀jẹ̀ gbóná ṣé ìyàwó rẹ̀ yẹn sọ fẹ́ ní sùlọ́kà ni ṣe é sóyìgì abẹ́ sóyìgì ó dàbí gbàtà sóyìgì ó dàbí kéésọ̀ laysa al-mushabbahu kal-mushabbahi bihi ìyàwó láàṣọ ọkọ ló dàbí gbàtà so ìyàwó láàṣọ ọkọ ni ọ̀dà àṣọ ọmọ méje sẹ́wọ̀n kọ́ ọmọ méje jẹ́ ńkọ́ ọmọ zìlá ni wọ́n àwọn adá ìyàwó lọ wa ní àwọn ọmọ ẹ̀yà ọmọ rẹ ni wọn o ọkùnrin yìí ò múlẹ̀ mọ́fọ́ ni o òun rí ìyàwó fẹ́ kò níyàwó aláṣẹdànù lélẹ̀ yẹn kò lọ́mọ àwọn ọmọ yìí sì wo obìnrin ìrégbèbùnmi làwọn ọmọ yìí ń jẹ́ fún ọ. obìnrin bá kú sẹ́kún ẹni wọn ò ní bàbá wọn ò ní bàbá wọn bá ní bàbá wọn ò ní kéta fún wa. torí gbogbo ń ta bá rí lọ́pọ̀ àìmójútó pé kọ́ mọ̀ bọ́ lọ́wọ́ àmọ́ gbogbo ta bá wá lọ́nà tó dáa a máa mójútó ni kọ́ mọ̀ bọ́ lọ́wọ́ mi làwọn ọmọ yìí jẹ́ sí ọ táwa ní ń mọ wọn jẹ́ nígbà tó ó bù fún Allah nínú wọ́n ní ilé tẹ́ bá rí ti ń tòrò ní yorùbá level wọ́n lọ máa lè bẹ ní òtí ìdàgbà táníjọ́ máa lè gan lọ́dọ̀ yorùbá ọ̀pọ̀lọpọ̀ ọmọ zina ọmọ ọkọ ni lọ́dọ̀ yorùbá ọ̀pọ̀lọpọ̀ ọmọ zina nínú àṣà yorùbá ọmọ ọkọ ni kí ni yorùbá gbà lérò pẹ̀lú ọmọ àlè òun náà ni kọjá kóbìnrin kan ti wà lọ́ọ̀dì ọkọ ó wá jẹ́ pé ìwọ tún lọ bá àjọṣepọ̀ eléyìí nìkan nínú mẹ́ńtálítì Yorùbá ni wọ́n ń pè lọ́mọ àlè torí ọ̀dọ́kọ rẹ̀ nìkan lọ́yẹ kọ́ ma òun gba ẹlòmíì láyè ó fi wá bímọ fọkùnrin míì ó làwọn ń pè lọ́mọ àlè ṣùgbọ́n nínú àgbọ́yé tẹ̀sìn Islam ọmọ àlè òun náà lọ́mọ tí gbogbo obìnrin kan bí fún ọ tó jẹ́ pé o sí ẹ̀wù rẹ̀ wò bá lò láì jẹ́ pé yìgì ń bẹ láàrin táwọn kan máa lé pọ̀nù ọmọ alẹ́pọ̀ rẹ bá jẹ láwọn ọmọ zina torí pé ọmọ tó ló bí yẹn so igi wa àti ìyá rẹ tó fi láti sí obìnrin tó ṣe láti sí òun náà tó ọba lò eléyìí tó túmọ̀ sí wípé ọmọ àlè làwọn ọmọ ní inú àgbọ́yé Yorùbá gan gbolé yín sallallahu alayhi wa sallam ó ní la tazalu ummati bi khayr àlùmọ̀ mi ò ní yé bẹ pẹ̀lú orí lópin ìgbà táwọn ọmọ ẹ̀sìn náà bá ti pọ̀ láàrin wọn. ẹ rí i pé lónìí ta lọmọ kọ gan tẹ́tí àwọn bàbá rẹ̀ bí látara àwọn àyá rẹ̀ lọ́nà tọ́tọ́ irú wọn pọ̀ zina ti pọ̀ jù láyé nínú àwọn àṣà kan tẹ́bá fẹ́ fẹ́yàwó ẹ kọ̀wé lọ ni ìgbà kọ̀wé lọ àwọn náà kọ̀wé fún ìwé tẹ́yìn kọ lọ ẹ ń tọrọ pé fi ọmọ wa nì àwọn náà wá kọ̀wé fún yín pé àwọn ò lòdì wa ti torí a lòdì sí kọ́ máa yán ọmọ ní bá ń bọ́ wọ́n ní after all wọ́n ti kọ́ ti kọ̀wé sí wa padà ṣé ìwé lọ́wọ́ túmọ̀ sí pé ẹ ti sọ yìí ọmọ zina nìyẹn ẹni pé lẹ́yìn rẹ̀ lẹ́yìn náà máa dájọ́ ìyàwó ó túmọ̀ sí pé òwe tí wọ́n kọ gbogbo kálukú náà ti mọ̀ pé kò ṣe yìí irú àwọn ọmọ àlè pọ̀ tó àwọn èèyàn ń bí ó lè sọ fún ike ebi bàbá rẹ ti mà àwọn ìyá rẹ ti mà gbogbo èèyàn ti máa ń lé wọn kò sí يغنهم الله من فضله والله واسع عليم tẹ bá ya láìní òkú tẹ má fẹ́ yàwó Allah rọ̀ yín lọ́rọ̀ nínú àjùlọ rẹ̀ torí pé ọba tó gbáàyè lọ́rọ̀ òun náà ni Allah òun náà ló lùmọ̀ nípa gbogbo nǹkan olú ẹlẹ́dàá wa ní lówó kò pé kí n má kò pé kí n má seranu ìlówó kò pé kí n má lọ seré gbé o wal yasta'fif alladhina la yajiduna nikaha hatta yughniyahumullahu min fadlihi àwọn ẹni tó ṣe wípé wọn ò rí ń fẹ́yàwó kí wọ́n kóra wọn jánu jìnà sí zìnà títí tí Allah fi rọ̀ wọ́n lọ́rọ̀ nínú àjùlọ rẹ̀ títí tí Allah fi rọ̀ wọ́n lọ́rọ̀ nínú àjùlọ rẹ̀ wáyé o tá a bá fẹ́ fẹ́yàwó àwọn obìnrin tó máa nífẹ̀ẹ́ ọkọ àwọn tó jẹ́ bímabíma ni ká máa fẹ́ o àwọn obìnrin tó máa nífẹ̀ẹ́ ọkọ àwọn tó jẹ́ bímabíma ni ká máa fẹ́ nítorí pé tóbìnrin bá nífẹ̀ẹ́ ọkọ ẹ rí pé ọkọ náà máa nífẹ̀ẹ́ rẹ̀ ilé ó tòrò ìgbéyàwó wọn máa lọ bẹ́ẹ̀ ikú yọ padà ìyàwó àtọkọ bẹ́ẹ̀ bímabíma nítorí nínú àwọn àǹfààní tá a fi sùn òun náà ní ká bímọ kò sì sí tàbí ṣùgbọ́n obìnrin tí ń bímọ ọ yàtọ̀ sí etí ò bímọ ìyàwó làwọn méjèèjì o ṣùgbọ́n wọ́n yàtọ̀ síra wọn torí ẹ̀rọ Nabi sallallahu alayhi wa sallam ló fi sọ pé tazawwaju al-wadud al-walud fa inni mukathirun bikum al-anbiya yawm al-qiyamah àwọn obìnrin tó máa nífẹ̀ẹ́ ọkọ gidigidi àwọn ẹni tó dé ìtì máa bímọ púpọ̀ púpọ̀ àwọn ní kẹ́ máa fẹ́ o torí mi fẹ́ fi púpọ̀ yín fi ṣe fáàlì níwájú àwọn ànábì Allah tó bá di lọ́la gbẹ̀ndẹ̀l kìyàm. wáyé o ẹnìkan gbọ́dọ̀ sọ pé ìjọsìn lèmi fẹ́ mójútó ìpáyà Allah lèmi fẹ́ máa mú gbọ́ èmi ò ní fẹ́ yàwó á sọ fún ọ pé ta ló fẹ́ fi tiẹ̀ jọ bẹ́ẹ̀ ni ẹnìkan sọ fún kan àwọn sàhábà ó lóun ní fẹ́yàwó sàbẹ̀ ìwà dá lóun ní fẹ́yàwó fa inna khayra hadhihi al-umma aktharuha nisaa torí pé ẹni tó lóore jù nínú àlùmọ́ ẹ̀ ní anabi wa Muhammad sallallahu alayhi wa sallam òun làwọn ìyàwó rẹ̀ pọ̀ jù torí ẹ̀ ọ̀dọ̀ wọ wa jama bàbá lẹ́yìn àwọn èèyàn wa tọrọ ọmọ yín ẹ má wo nǹkan tó ní ẹ má wo àwọn ta ló bí ẹ má wọ ọmọ àlúwo lọ́jẹ́ ẹ má wo ìbò lédè rẹ̀ kọ́ ajẹ́ pé òun yóò darí yín lọ sí ìdíkà ẹni bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ nítorí tó bá pé ń tẹ́ ń wónu jẹ́ pé sí ayé ojú dúdú ń sì ń bẹ lára yín nǹkan tẹ́sí Islam ní ká wò méjì ni o idha ja'akum man tardawna dinahu wa khuluqahu fazawwijuhu ẹni tẹ́ yọ́nú sẹ́sìn rẹ̀ tẹ́ yọ́nú síwá rẹ̀ tọ́ba wa bá yín pé kẹ́ fọmọ fún ẹ fọmọ fún illa taf'alu takun fitnatun fil ard wa fasadun kabir tẹ bá kọ̀ láti ṣe bẹ́ẹ̀ fìtínà ṣẹlẹ̀ lórí ilẹ̀ o àmì wọ́ ṣẹlẹ̀ lórí ilẹ̀ ìbàjẹ́ ńlá ó sì ṣẹlẹ̀ lórí ilẹ̀ torí ẹ̀ káfẹ́yàwó ìmà ká ṣe zina àwọn olùgbàgbọ́ òdodo àwọn máa ń jìnà sí zina wọ́n máa ń ṣọ́ra fún zina lábẹ́ bẹ́ẹ̀ wọn à ní rìn ní gbèrígbèrí ibi tí wọ́n ti ṣe zìnà wọn à ní bá onízìnà tò wọn à ní wà pẹ̀lú àwọn onízìnà torí pé nínú ìròyìn àwọn olùgbàgbọ́ òdodo قلنا لك والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما يضاعف له العذاب يوم القيامة wa yakhludu fihi muhada àwọn olùgbàgbọ́ òdodo wọn kì í ṣẹbọ sí Allah wọn pe nǹkan mi yàtọ̀ sí Allah wọn kì í wárí fún nǹkan mi yàtọ̀ sí Allah wọn kì í pe nǹkan tó yàtọ̀ sí Allah oníkálukú akọ yẹra rẹ o tọrọ kí inú àdúrà tiẹ̀ wọn pe nǹkan tó yàtọ̀ sí Allah àwọn nǹkan ní kó máa fa ọ̀pọ̀lọpọ̀ ní ọ̀rọ̀ ìfàkúfà ni o màdùn yá dẹ́mdẹ̀ yá èlò sàdẹ́dẹ̀ bí èlò àdẹ́dẹ̀ bí èlò nítorí òní pé wàhálà bíi lò tí Allah náà níjà àdádà bíi lò sàdádà bíi lò fìtínà bíi lò ó pe Allah nǹkan mi tó yàtọ̀ sí Allah ló ń pè ọ̀sẹ̀bọ̀ ni ọ ọkàn lè máa jánu kó máa hó sẹ́nu kó ọlọ́ọ̀sẹ̀bọ̀ sí Allah ó ń sí ẹbọ níbi tó ti kì í. bákan náà olúwa ẹlẹ́dàá ni wọ́n kì í pa ẹ̀mí tólúwa ṣe pípa rẹ̀ léèwọ̀ àyàfi pẹ̀lú ẹ̀tọ́ tọ́ a pé ìwọ nísìn ọmọ sọ pé gbọ́dọ̀ wá sẹ́ni máa pa ni ọmọ ní afákọ́tẹ̀lì ọ̀daràn irú àwọn wọ̀nyẹn wọ́n pọ̀ nílé ayé lápá bomi walhamdulillah irú wọn ti parẹ́ lọ́pọ̀lọpọ̀ ayé tó kọ yẹ kéèyàn ọmọ pé ń pààyàn ọ́ pààyàn báwo wọ́gẹ́ ibi ta ni èèyàn gbọ́dọ̀ pààyàn mùsùlùmí kì í pààyàn wọ́n náà yẹ zulun wọn kì í sì ṣe zìnà nínú ìròyìn àwọn olùgbàgbọ́ òdodo nù àwọn olùmọ̀ nípa ẹ̀sìn Islam

torí lẹ́yìn ìgbà tí olúwa ní àwọn olùgbàgbọ́ wọn kì í ṣe ṣírk ó tún wọn kì í pààyàn lẹ́yìn rẹ̀ wọn kì í zina torí a zina sí zina o zina o zina ọ̀dà o ẹ̀yin bàbá bàbá jẹ́ ti dàgbà bàbá mi ti lé ní ọgọ́rin ọdún ó sì tún láwọn obìnrin ti ń bá ṣe zina irú àwọn bàbá àdánù kò ní wù wọn ọmọ tiwọn ni wọ́n ń bá o irú àwọn bàbá àdánù kò ní wù wọn kápá burú wọn ni wọ́n bá ṣe o irú àwọn bàbá òfo kò ní wù wọn kápá gbà wọn ni wọ́n bá ṣe zina o àbúrò tàbẹ́gbọ́n bàbá wọn àbúrò tàbẹ́gbọ́n ìyá wọn kò wù wọn kápẹ́ wọn ni wọ́n bá ṣe zina o ẹ̀yin wọn fi zina ba yé àwọn ọmọ ọlọ́mọ jẹ́ ọmọ tó yẹ kẹ́kẹ́kẹ́ ṣe láti lọ lọ́kọ́ lẹ́yìn ọmọ bá ṣe zina àwọn ọ̀dọ́ mi náà wà tó ṣe pé kàkà kan fẹ́yàwó zina ni wọ́n ṣe o wọ́n máa jálé bẹ́ẹ̀lì àwọn obìnrin lójú ní ojoojúmọ́ a'udhu billahi minash shaitanir rajim torí ẹ̀ wọ́n tẹ̀mí laago pásítọ̀ títọ́ mọ́ bẹ àwọn orúkọ rẹ̀ eléyìí tó ṣe rẹwà jù àtàwọn àròyìn rẹ̀ eléyìí tó ṣe ga jù ọkọ àtìyàwó olùwà kó jẹ́ kí wọ́n pàdé pẹ̀lú ìbùkún kó sì ṣe ní tí wọ́n máa jáde lára wọn ní nǹkan àbùkún gbogbo ẹni tí ọwọ́ fi lélẹ̀ tó fọ̀nà lẹ̀ táwọn náà wá bá wọn yọ̀ nǹkan ayọ̀ kó olùwà kó jẹ́ kó máa ṣẹlẹ̀ lágboolé oníkálukú wa àwọn ẹni tí wọ́n nírú eléyìí lọ́nà kó lọ ẹlẹ́dàá kó bá wọn ṣe nǹkan tá a fẹ́ láburú ó kéré ni ọ̀pọ̀ kó lọ akó jìnnà sí wa subhanakallahumma wa bihamdik. أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك